àwùjọ tí ìtọ́jú ọ̀tá wà yìí nípa ní kí tó ní ṣe pẹ̀lú aláwọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ àwọn èèyàn máa ń gbọ́ wà sí àwọn lílo wà sí ìyẹn ìtajà pàápàá ìṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí ni nínú Islam ṣé ká káwọn tó tọ́jú alálẹ́dẹ́ ìtẹ̀lé kó tó di ká bẹ̀rẹ̀ wọn tí ó sáwọn ènìyàn wà tí ó tó báyìí ìbéèrè àkọ́kọ́ yẹn. ẹ̀kẹ́jì wọ́n máa ń sábà lókùn aláwọ̀ tí ó jẹ òkú tó pé òkú àbíyàn lè gbàdúrà láì sọ pé yóò náà ẹ̀tẹ̀ táwọn tó wọ́n tó wọ́n gbà pé orí táìwà ní ọ̀pọ̀ ìpínlẹ̀ wọ́n ti lè fi àwọn ọ̀nà àtúntò lọ́nà àṣẹ́sì tí ọlọ́run ti kẹ́ ọ. tó bá rí títàdúrà sọ pé ọlọ́run mọ́ta máa tàbí pé ọlọ́run kan fún ọ̀gbàdúrà pé ọlọ́run ti kẹ́ wọn sọ pé ọlọ́run tó máa kẹ́ wọn. bí àtẹ́bí àmọ́ àdúrà ti mọ́ nítorí àsìkò tó ṣe bọ̀kẹ́ láti ọjà tó ṣe bọ̀kẹ́ ẹ̀kọ́ lábàáyé láti bèrè gbọ́dọ̀ ìṣàlà mẹ́ya àbúrò láàyè pápábọ̀ọ̀lù. Ìjọba jẹ ìgbélé kó wọ́n ṣe ẹ̀sìn jẹ́ ìgbé bẹ̀rẹ̀bẹ̀rẹ̀. Ó dàgbọ́n nígbà náà ìdí ní ọmọ ìṣẹ́ wọn jẹ́ ìgbé rẹ̀. Ìfọwọ́ ayé ẹ̀dẹ̀kọ́ ó wá jẹ́ ẹ̀dẹ̀kọ́ òbí dẹ̀rẹ̀ lọ́wọ́ ìṣẹ́ wọn ní ọjọ́ ìdẹ̀rẹ̀ lẹ́yìn.

wá sí ẹ̀rọ léjìká kí wọ́n tẹ́ ẹ̀rọ sí tó fi ọwọ́ ẹ̀sìn àbí ẹ̀rọ léjì. Ṣé ẹ̀yin gbọ́ nǹkan kan? ìgbẹ́lẹ̀ tí èèyàn bá fẹ́ kí àgbàlagbà àdúgbò ẹni ẹ̀ ó lè wà lórí ìdòkó àbí kí ó dúró ọ̀fẹ́fà sí ẹni ẹni tí wọ́n fẹ́ kí ẹ̀wọ́ fẹ́ fi ọwọ́ sí ọ̀lẹ́ jìkà bí àwọn àgbàlagbà tó máa ń kí ẹ̀rọ sílẹ̀ tí ó ń láì kí ẹ̀rọ tẹ̀ fún wọn tó hmm. wọ́n lè fọ ìdíkà àbí ìrìn sílẹ̀ àti tí wọ́n bá wà lórí ìdòkó ṣé tí ẹ̀ bá ń kọjá lọ́rẹ̀kọ̀ ṣé ẹ̀ máa dó fún ọ àwọn obìnrin ẹgbẹ́ kí a kọ kí a sì yìí fún ẹnìkan tó kẹ́mì ẹ ti tọwọ́ sí àwọn elétò yàrá sí àwọn ọkùnrin ti tó ráyè táwọn òbí bá ní pẹ́ṣẹ́n kẹ́mì kan máa gbà kí ó máa kó wá Alhamdulillah, wa salatu wa salam ala Rasulillah, wa ala alihi wa sahbihi wa sallam. pẹ́ṣà mẹ́ta àtàlá kọ̀ọ̀kọ́ ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn àti bí a ṣe mọ̀ táwọn yẹn ti ń ṣe láwùjọ wọn. a lè ṣe àwòbá pé táwọn èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti táwọn táwọn èèyàn dákẹ́ wọ́n lè sọ lọ́rọ̀ mi kiri lọ́rọ̀ mi kiri lọ́rọ̀ mi pé ṣé ó láìsí kan wí sí. Ọlọ́run àtàní ẹ̀nà àtàní mo rò pé nǹkan tó bí nǹkan tó bí òní wípé wọ́n fẹ́ káwọn èèyàn. sì fẹ́ kọ́lá àtẹ́ṣà wọn pẹ̀lú nǹkan tó ṣe pé àwọn náà mọ̀ láti máa sọ. ẹ bá wo hadith anabi sallallahu alaihi wasallam lórí títí àgbàlá tuntun. àwọn ènìyàn àlùbàkì máa ń gbogbo tẹ̀ ń dẹ́wò ọlábìsọ̀lẹ̀ àlàyé. àwọn èèyàn lẹ́nu tí mo dá kọ rẹ̀ sádà pọ̀ lọ́dọ̀ tó sọ̀tàlá tuntun torí pé wọ́n wà fún gbogbo mùsùlùmí ti mọ̀ yẹn. tó ẹ̀ka sábàlẹ̀ kẹta sàlásù wọ́n wà fọ́ fúláàdì tọ́tẹ́ yẹn káwọn tẹ̀. tó ẹ yóò fi catch attention. ẹ ẹ yóò fi ní gbogbo mùsùlùmí la gbẹgbẹ náà lọ́wọ́ pé Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ìtumọ̀ ẹ̀ pé o ti kọ́ tẹ̀ ọ́ níbi kan tí ń ṣe. ni ẹjọ́ ọlọ́run kò fẹ́ dùn kàmí tó fi dọ́ ọlọ́run tó fẹ́ dùn kàmí tó fi dọ́ ọlọ́run ìyẹn bẹ́ẹ̀ tàbí ká ló ọ̀dọ́ ni èyí ọ̀dọ́ ni kò sí àsìkò kan tí èyí lọ́dọ̀ àgbàlù. àtàlà àgbà náà yóò lásìkò kìí ṣe ìbáàdà tó máa tó rọ̀. ìbáàdà tó mọ̀kùnlá kan. in fact alimami shafi rahimahullah kitabu al imam shafi yìí lè dé bíi pé imam shafi sọ pé wọ́n ti pé títẹ̀ bá fẹ́ gbé ẹran tá pé bísí pé ní àlèsà sàlábà nàbì oníbílẹ̀ pé fún béèrè sáàtọ̀ fún ẹgbẹ́ òlèsà sàlábà nàbì ni ìwọ́n ṣáàtì ní òun fìfà àwọn tán béèrè àtàwọn tán ló fi lọ ìṣe sọ́ọ̀mù fẹ́ fi kíní àti wọn lọ́kàn kó mú wọn jìnnà sí àtàtà láti bá nàbì láti tó kéé tí bẹ̀rẹ̀ láti wọ́n gbà pé ọ̀sígà tí èèyàn lè lọ láti àwọn tó kéé ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ. problem ta ní òní pé a ti ọkàn sí pé gbogbo nǹkan tá a bá ti bá láwùjọ wa ó rọ́ǹdì ní àwọn ìtọ̀lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ìní ìbẹ̀ tó ráì ìní ìbẹ̀ tó gbégbá mọ́tà mọ́lì kìkìyà ni wọ́n ti rí ìní ìbẹ̀ tó gbégbé ọ̀yẹ̀rí gbà ẹ́ tẹ̀bálẹ̀ ọ̀gá dáadáa àdìsí ẹgbẹ́ tó ṣe bí àdìsí ẹ̀wà pàdé inú sì ní ló gbà wá ó ti kọ́mọ̀ lọ́dà àwọn lábáwá ẹgbẹ́ ti máa ń gbọ́ program lábá àwọn àbọ́yá Egypt àbí Sudan àbí nígbà ẹgbẹ́ tó bá ti tàbí ìjọ kan láwọn fẹ́lẹ̀ ara mi láwọn fẹ́lẹ̀ ara mi ọ̀bẹ́rẹ́ ẹgbẹ́ tó bá lábá àlábá láwọn fẹ́lẹ̀ ara mi láwọn fẹ́lẹ̀ ara mi ní ọmọ wí èyí táwọn ṣe lọ́dọ̀ sí wọn àdéhùn ìkànnì náà fi lórí pé ẹgbẹ́ tí a jẹ́ ẹ́ tó lé ní ẹ̀jẹ̀ àtàkàwà. sọ̀tàn bá ń ṣe ìlànà sọ́dọ̀ ọ̀la Muhammad ilé táwọn sọ pé sọ́dọ̀ ọ̀la ìkẹyì táwọn sọ pé òun bí dáa tó ṣẹlẹ̀ lọ́wọ́ tiwa tó gbogbo dáwà wá sí gbọdọ̀ jẹ́ sún náà ìdí ìwà wá sí ló jẹ́ bí dáa oníbẹ̀ yìí máa ní gbogbo èyí lè ṣù lára ọgbọ́n mi. àbẹ́yìn ti ń sọ ọ́ kẹ̀kẹ́ fún ṣẹlẹ̀ ìlẹ̀ sọ́dọ̀ ọ̀la ìkẹyì sọ́dọ̀ ọ̀la ìkẹyì kílà sọ Yorùbá Yorùbá àná ẹ̀yẹ wo kẹ́mà yòókù ẹ̀sọ́ bí tí o bá ti ń lò jù jùbí tí bá ń gbé kẹ̀lú àtẹ́mì lọ ẹ̀ lé ní èdè rẹ̀. Èdè Haúsá ni Yorùbá àjọ. Ìyàbó làbàpọ̀. Ìyàbó ní ẹ̀yìn. Dúkìá ìyàbó ẹ̀ dáadáa. Pé gbogbo ẹ̀yìn kọ́lọ́ọ̀mù. Tòyàbó ni Yorùbá wá sọ bí Yorùbá tó yóò wà lẹ́yìn pé ẹni ànábì sára lọ sẹ́yìn. tó àgbà tó dáre la máa ní àmì ọlọ́ àná. kúrò aláàbáwọn òkú tẹ́lú aláàbùkà ni èrè òun náà wọ́n gbé wọ́n gbẹ́ ilé ìtẹ̀ lórí àti ìtìkà tí ó wà sàṣẹ́. àbí ìtàn ìjẹ́ tí wà sàṣẹ́ ìtìkà pè. a lè rí pé bíìsì náà díẹ̀ fún lọ́dọ̀ àwọn sọ́dọ̀ kan. ìtàkàtà ilé lọ́jọ́ wà sọ̀rí ní pé wọ́n ní ẹnìkan kọjá pé ẹnìkan lálàá ẹnìkan nígbà tó lálàá yìí wọ́n wá ní ara ah, ọ̀lá ọlọ́run bá ti ń kí àwọn ọ̀rẹ́ ní kúkú ẹ̀dá lálàá yìí kú wọ́n wá ní kí ló dé kó lẹ́nìkan kọjá sáàrí àwọn nígbà tó wá kọjá ọwá pé kúrò àlá àfáwọn nígbà tó wá pé kúrò o ọlọ́run wá pé fáwọn kú nílò òun rí mú ẹ̀ ẹnu tó òun rí mú ni wúwà ewu bá wọn bá lò ń fi ń jẹ̀kẹ́ ìtàgé ní ìyàn wà pàdé. ẹ ṣùgbọ́n ẹ̀rí dé sí ti díẹ̀ òní bá fẹ́ kí mo kí tó ìṣòro ẹ̀gbẹ́ ẹ̀jọ́ rẹ̀ fún àwọn tó lápá ìkan. ẹ nínú àwọn kí wọ́n máa ń pè sí alkahal bí a sọ pé ṣé tí ẹ̀ bá fi kúrò àti ìdìbò kù wọ́n mẹ́sàn-án kúrò wà wá wọ́n mẹ́sàn-án àìsàn kù. ẹ ṣùgbọ́n èyí tẹ̀lé fẹ́ ká ṣe òní ká fi kásà lọ àkókò ọlọ́ọ̀kùnkẹ́ ọlọ́ọ̀kùnkẹ́ àmọ́ ìjọba rẹ̀ àgbàlá ọ̀gára yá wípé wà lápùn ìjọba kò ìyẹn ló tún dáadáa. Then question ni pé káwọn èèyàn gbà báwọn tó bá já àbá àbáwọn tó ń jẹ́ ní ọlọ́ pé a máa sọ̀rọ̀ àti àwọn ọlọ́pẹ̀kẹ̀ tí ń kẹ́ wọn irọ́ nínú o. ẹ̀sìn ọjà ṣùgbọ́n ṣèkè gbogbo ẹni bọ́ọ̀dì tó bá kú ọlọ́pàá ta. Hmm? kẹ́ni kankan máa sọ̀rọ̀ pé ọlọ́run fẹ̀fẹ̀ dé ń kẹ́ iná láíláí a máa kà pé ọlọ́run ló kẹ́ àwọn tó jù wọn lọ tọ́jú àwọn bàbá wa lọ tọ́jú àwọn àbá àtàwí lọ láàrin ìṣòwò òṣùwọ́n kọ́ lọ́mọ ọ̀dọ́ òun àti ìṣòwò mọ̀ lálẹ́ àti àtọ̀rí ya òṣùwọ́n kọ́ lọ́mọ ọ̀dọ́ òun kú nígbà tó wá kú ó mú sáà ìlú wọlé àbí ẹ̀yìn wá wọlé wọ́n wá ní òfin ọmọ ọ̀gá òun jẹ́ ìgbé anna lọ́ha ọ̀nà ráhìn òun jẹ́ ìgbé ọlọ́run bá ti kí ọ ààrẹ́bí ní wọ́n sọ láyìn wọn bóòlù ló ti mọ̀ òun tó ń já nàìjíríà ọlọ́run kan òun ò mọ̀ pítọ̀ ọlọ́run bá kàrí òkè bá àárà kàfẹ́ sí ìyàkí ìdùkú ọ̀rọ̀ sábẹ́ àná nìyí ọlọ́nà tẹ̀ kọ̀ àdúró wí ó láwọn àfà wá lẹ́yìn wọ̀lẹ́dí nàìjíríà ó ní bá dé yàgòló nà rọ́bà nà pẹ̀lẹ́nà wọ́n ní ìwà nìmẹ́lá dé nà sábà fún nà lè dèmà. àwa táwa lẹ́yìn àwọn ọmọ Assalamu alaikum ala diyari min al-muslimin al-mu'minin. Àbí? Yaghfiru Allahu lana wa lakum. Ọlọ́run ọgbó tó fi pàbùsù fún. Ọlọ́run kí ọ̀là lọ́wọ́. Òkí ni èké kí ni kí ń ké? Òkí lẹ́yìn á kó tó sọ pé kò ní ìdíkẹ́ ọlọ́run ọlọ́run kí ẹ̀wọ̀n náà. Irọ́ ni o. Irọ́ ni o. A máa ṣàdúrà kọ́lọ̀ ń kó kẹ́ wọn ni o. A máa ṣàdúrà kọ́lọ̀ ń kó kẹ́ wọn ni o ẹlẹ́ẹ̀kẹrin èyí ṣe ìjọsìn kan ó ń tẹ̀ra ma alóhùn láì àwọn ìjọsìn ẹ̀kọ́ máa lọ́wọ́ ó gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú òjò bó ṣe wà ni kú ṣe àkọ́kọ́ olùkẹ́kẹ́ nìyẹn wò pé ìjọsìn tó ń ṣe yẹn nígbà náà ti lè sẹ́yìn ṣe torí tó wà lẹ́sí ìlú fi ń rí ṣe ẹ́ bóyá nígbà tẹ́lẹ̀ yẹn ń ṣe kò sí ìwọ yunifásitì kò sí ìmọ̀ kàwé kò sí ìmọ̀ ṣiṣẹ́ ó ní káì ó wá òkú bá sọ pé òun tí wọ́n ń ṣe nǹkan mí ìlòrò òfin nìyẹn ṣe mọ́ ọkọ̀ rú nìyẹn àwọn kan ṣe yẹn ni àti ti ṣe ṣe ṣe ṣúgbùrù lọ́pọ̀ tó bẹ́ẹ̀ni kejì kẹ́ni yẹn wò ó wípé nǹkan tó ń ṣe yẹn nígbà tó ń ṣe tó wà lórí gómìnà tẹnu tá a bá wà ń bẹ tó bọ́lọ̀ sí ká ṣe òun ni. tó wá dé sí ìgbà tí bọ́lọ̀ sí ká ṣe ni tó wá tí wọ́n ń fi nìkan kan ìbá tó bọ́ wọn lọ́wọ́ tó má kẹ́ ẹ. lẹ́yìn kẹta kẹrin yẹn wò pé tó ń ṣe lọ. bí èèyàn kan ṣe lọ ẹ̀sẹ̀ tá a ti bẹ̀rẹ̀ lọ nínú ó lè dẹ́ṣẹ̀ inú ó lè dẹ́ṣẹ̀ ìta ara àwọn ìṣẹ́ inú òun ni àríyá ẹni tí àgbẹ̀ bá ti ń ṣiṣẹ́ téèyàn bá ti lè ní ìfẹ́ ó lè jẹ́ ìjìyà ọgbẹ́ yẹn ṣẹlẹ̀. Sàyẹ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ nínú àwọn tàbí yẹn orí tọ́lọ̀wọ̀n bá dáadé iná ní ń fa wá bí alhassanati alhassanata bá a nínú àwọn ládàá ládàá pé èèyàn ṣe dáadáa ọlọ́run ti gbà á ọlọ́run ọgbọ́n tó wà fákọ́lá tó ṣe dáadáa wọ́n ní ní abẹ́ òkùnrin bá ti ṣẹ́yí á àṣẹ́yí á nínú ìjìyà pé èèyàn ṣe àìdá orí pé èèyàn kò máa ṣàìdá lọ sí. kìrìsìtánù kan rí sọ wípé òun ṣe lọ ọ̀sán tó dáná nítorí lọ pàṣọrí òkè ìyá àmàlẹ́yìn àgbà ìlàyà ọ̀nà. ìyá àmàlẹ́yìn wo lòun ló kọ́kọ́ ti dì. tẹ́lẹ̀ máa jí nílé lòdì lórí àgbà tó dáná tó ẹ̀ṣẹ́ lè ta tọ̀tún bá ti wá fà tẹ́tẹ́ ìwọ̀n bá ti rí ṣe kí lè yàn wà ṣe nínú ìṣèlú pé wàá tẹ̀ wàá wò ní àwọn iṣẹ́ tó mọ̀ ní ṣe ewu ló sì rọrùn tí ò pé ìmọ̀ ti ẹ̀kọ́ lọ́dẹ̀ má kàn ju o tẹ́tẹ́ ìjọba ti gbọ́mọ̀ yàn lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe ìdúrà bí apára tó ti wà tẹ́lẹ̀ ó lè mọ̀ rọ̀ má kàn ju wàá bẹ̀rẹ̀ kéékèèké make sure pé báwo pé gan lọ́kànjú báwo bẹ́ẹ̀ ká tó bá ti lè kájú kò ní la tó bá ta márùn ó àjọ méjì náà tó bá àdúgbò tó bẹ̀rẹ̀ péjì kan. Jẹ́gbọ́n máa ẹ̀fẹ́ ti fi bá tàbí nǹkan wàá máa fi nǹkan òfin bẹ̀rẹ̀ kò ní lẹ̀ díẹ̀ díẹ̀ yìí wàá tàbí. Wàá wá wo iṣẹ́ kan ní ìnáwó náà tó lọ sọ́dá pọ̀ tí ó jẹ́ sọ́dá pọ̀ tó ṣẹ́kù ìdí ìlú ti pamọ́ láàrin ìwà àpọ̀lọ wàá mọ̀ ṣe. Igbó fẹ́ fi ṣe pé torí tọ́lọ̀bọ̀ àti ìgbà kan náà àwọn ṣe yìí. Ọlọ́run tó wà pápọ̀ láti kókó ṣe mọ́ lọ́tọ́ ọlọ́run ọba ṣàkóso. Ọlọ́run bí ìgbà sẹ́yìn kó tó má di bí èèyàn ṣe mọ́. Tòyìn wà wò wúlò rọrùn. Sọ́ńtà tẹ̀lé rẹ̀ àwẹ̀ ní rọrùn kan. Ìlú bá ti rọrùn yẹn tí ẹ láìpì rẹ̀ gbé tó ìlú ẹ mọ́ọ̀mù tẹ̀lú ní o. Pé ní ìgbà òjò bá àwẹ̀ ọ̀rẹ́ náà di. Ah, Ọwọ́ ni ìyá bẹ́ẹ̀ máa di òní igbó. Ó ní ìgbà bá tó gba àwẹ̀ rẹ̀ yóò wá lẹ́yìn ọ̀rọ̀ kan mi ti máa ṣe nù. Ọlọ́run bó ti gbà kílẹ̀ rí rẹ̀. Ọlọ́run ò náà زادهم هدى وآتاهم تقواهم hmm? then kí ló fi fa kí ó fi jẹrẹ láwọn kan ọlọ́ni àwọn mùnáfìkì àtàwọn kékeré ìsáhùwàbà alẹ́ fún ọ̀ṣẹ̀ ìtọ́nù fa àìsáhùn bíkọ̀. ṣètọ́nù dágàgà bù wọ́n kó wá mú wọn gbàgbé ìrìnàjò ṣé náà fi ṣe náà èyí ò lùdì mínítì wọ́n lùdì mínítì ó wà ní ọ̀lẹ́ wọ́n kàn máa gbé yóò tún lé jù ó ní pàtó àpòlù ṣùgbọ́n èyí tí ò bá sì gbọ́ yẹn ni wàá lò láti tètè dì tọ́lọ̀ bá fi lè gbà á ó sì fún ọ ṣùgbọ́n tọ́lọ̀ bá ń fẹ́ náà nù pé ẹrú mi ó ń wá mi ó ṣe lè ṣéèkì ó sì tún fẹ́ ọ́. Tí ìbá ti máa ń wọ́lọ̀ ọlọ́run yóò jẹ́ pèlú kọ̀ọ̀kan wọ́n lè fẹ́ yín sí kí wọ́n á sílẹ̀ fọ́lọ̀ ìtúnẹ̀ pé ìwà sílẹ̀ fọ́lọ̀ wọ́n máa sọ fọ́lọ̀ wa pé ìyá ayé yàtọ̀ yóò yọ àmàdìkà àṣàgbé àfihàn ìṣàlẹ̀ ìkólá wà ní àtẹ̀sí ìlà nọ́ọ̀sì tọ̀tọ̀. wọ́n dá mi dá lámà rí mi nìkan kọ́dà nísẹ̀yìn. èyí ò ní túmọ̀ pé mo fi lẹ̀ fọ́lọ̀ àmọ́ máa ṣe ní ti kọ̀ sílẹ̀ ọlọ́run ọba tó bá ṣe wa ó jà báyọ̀ ní ìlú. èèyàn fẹ́ kéèyàn ìgbàlagbà èèyàn jòkóó àgbàlagbà wa kó wa fẹ́ kéèyàn. àwọn kan ẹja wà dìdàgbà ẹja wà dìdàgbà. èèyàn kì í kí àtàgbàlagbà àtọmọ kékeré èèyàn kì í bá wọ́n ní jòkóó. ibà wọn ti tò. Torí pé àwọn àti yóò sì máa lọ. Ẹnìkan ìgbé ló bá ti gbogbo bá fi máa lọ ó sì ti bá lọ. Àti tó bá ṣe pé ẹni bá lọ. Àìsàn pé àwọn ọmọ mi ò. Àmọ́ kí èsì báwọn ẹni sọ pé bí ìjọba ẹgbẹ́ àti bá ti wá dìde kí lórí wọn ni. Ẹgbẹ́ bí wọ́n bá ti gbé wọn ti ìgbé wọn máa lọ. Òun ti dè wọn lọ ìsápàdà bàbá wa fẹ́ kíyàn ó máa láti kìíní ẹ̀rù jẹ́ tó bá lè tẹ̀lé ní ìsọ́bá gbọ́ ọdún láàrin ní ẹ̀fọ́ ọkọ̀ ọgbáyà ọ̀tún àti ìrìnkì nǹkan wí ò ní pé wọ́n ní wọ́n bá yìí ẹ̀mọ́ wà lẹ̀ báyìí rárá ní nǹkan wí nù ilé ìta mi ń sábà gbogbo ìta darí pé òun ní ìjọ kankan kò ní jọ pé òun ẹ̀yà bá dà bí bá ti máa bá ní ìdílé àti ẹ̀rọ ìrìnà sí àǹtọ̀ ìrìnà pé èèyàn ń lọlẹ̀ ètò pé èèyàn fẹ́ sí i. bí ẹ bá ti wà ní ìjòkó ọ̀rẹ́ bi ilẹ̀ ń bẹ̀ lọ. kì í ṣe bábá bábá lù lọ sí. ìyá ti bábá yín kí èèyàn kan ti bá àwọn èèyàn ìdọ̀gbọ̀. òtò ẹ̀ báwọn làbá bá fẹ́ sọ ẹ̀ lọ sí ilé ìbàdàn náà ní kò bọ́ọ̀lì ìdàǹfà. ọ̀rọ̀ ọba ìdìbò kí náà ní kò dàǹfà tó bá lè ṣe pé ó wà ní ìjòkó èyí ó bẹ̀rẹ̀ láti fi wọ́n pẹ̀rẹ̀ tó gbé ìjòkó lọ. What is the ruling for airlocking? Kéjì ìdájọ́ pé wọ́n yá kéèyàn lọ́ọ̀kì wọn, báwọn èèyàn ṣe ń lọ́ọ̀kì. Ọlọ́run alá, wọ́n ṣe kóbìnrin tó bá ti lọ́kọ̀ọ́ pẹ̀lú ọkọ rẹ̀ òṣìṣẹ́ kò tí ò máa ń jù ìtàmà béèrè rú àwọn àdájọ́ ọ̀nà pé kí ló pa kù kí ni action ẹ̀ sì pa kù kìí ṣe ìrun kìí sáré kìí ṣe ìjọsìn ẹ̀yìn sí ìdí ìwájú ìjọsìn kìí ṣe kílẹ̀ rí rẹ̀ lẹ́gbọ̀n wí kí ni tó ta kù ó mi ẹni tó ta kù ẹni bọ́ọ̀dì tó wà fún ìjọba jẹ́ àárọ̀ òun ló sọ oníkóbẹ̀lì wa ẹ̀rí sì kọ́ ni pé àwọn sálábì ń ṣe ń ṣe rúnu ẹgbọ́ tó gbé ìwé sì bá dá wọ́n sọ pé àwọn sálábì ń ṣe lọ́ọ̀kì ní ọ̀kan ẹ̀rọ bí sáà sálábì wọn ká bá rẹ̀ ẹ̀rọ sálábì sálábì ṣe ní ìjọsìn láti fáwọn sálábì ṣe èyẹ gbọ́dọ̀ máa mórí sí wàgbà tí àṣọkú rẹ̀ gbá tó jọ náà kò ní ṣe wọ́n ló gbọ́dọ̀ mórí sí wà tí ó jẹ́ ara wọn èyí tẹ̀ ní bá ń ṣe ní òun ẹ̀rọ. aláwa ẹgbẹ́ ẹ lọ sí ìròyìn ìṣọ̀kan tí ó ta kú èyí tá a rẹ́rìí fún ẹjọ́ tó bìnrin máa darí ẹgbẹ́ àdìsí la ó tó yàn ó ti kó dàdí ìṣẹ̀lẹ̀ fún wa pé wọ́n ti kó máa ń lọ́ọ̀kì wọn ló máa di ìṣìwà wọ́n lọ́ ó bá ti rí dáàbò dákẹ́ mọ́tòlá láti ẹ̀yìn ara rẹ̀ olùgbà ló bá ń dá nàìjíríà ti àwọn ìlànà tó dàbí tó dà lé yóò sàmú ẹja gbogbo ẹ̀ máa wọn nígbà táwọn iṣẹ́ ìṣẹ́ nǹkan ó ṣe ìrìn àgbàdà máa rẹ̀ ìlú kan tó gbé ka ẹ lọ kì í tó sọ wípé òun yìí tó bá ti sọ yóò mẹ́rin rẹ̀ yóò bá ti tẹ́lẹ̀ yóò lọ wọn náà lè dé ìtàlámà yìí nígbà tí onígbà tó jẹ ẹ máa lọ ní tètè tó ọlọ́run àlọ́ tá a lè fi gbé ápùlù tó fi jẹ́ àárọ̀ ẹ̀hẹ́n. What advice will you give a married man who is addicted to porn? No, oh, I like question that guy. Ọlọ́run bá kó yọ ẹni yìí àtàwọn tó bá kó tó náà. Mùsùlùmí ńlá ńlá ni láwùjọ wa. Mùsùlùmí ńlá ńlá. Nítorí tákìlẹ̀ ìfúta àwọn òfin àtẹ̀bátì ló ti tẹ̀lé rí ìmárí màá. bẹ́ẹ̀ ọ̀la òsì màá nà máa. àgbà ó ti ta àwọn ìdìbò. ìmọ̀ sọ fún àwọn ọmọ ìyá pé ṣé gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń fà láàrin ara wọn tí wọ́n ń lá láti ẹ̀mí ara wọn lè yẹn ó ń pa ìmáàlì. Kọ́lá àtàyí tẹ́sán ti gbàgbà náà kan ṣe é àwọn èèyàn tó fún àwọn iṣu bẹ̀rẹ̀ pààrọ̀ rẹ̀ ni nǹkan bàjẹ́ lára wọn lẹ́yìn ìtàn yìí tó wà láwọn àlàfílẹ̀ ni yóò ṣe tó fi fẹ́ yàwó àmìlà ó bẹ̀ náà ọba àkọ́kọ́ ìkejì kó mọ fáàkì kan fáàkì ni pé fọ́ọ̀mù kó mọ fáàkì pé kò rí mi. pàfọ́mọ̀tì lásán ni àwọn tó ń ṣe àwọn tí ń tajà wọ́n ń lóògùn fún ni nọ́ọ́mà jìmá sẹ́ẹ̀kì òjọ́ ọ̀tún súnmọ́ pẹ̀lú yìí bóyá ó ti ń ṣe kótó má rẹ̀ ó wá gbé sọ́kà pé tó ń bá má rì náà yóò ṣe rí ìgbà tí ò wá rí púpọ̀ nìyẹn òjò rárá òjò tòsẹ́ni láti mọ fáàtì yẹn kó mọ̀ fi ké sí nǹkan tó wù ú máa lé èèyàn jẹun lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti fẹ́ni yìí bá jẹ́ tó bá lè sọ fún ìyàwó rẹ̀ hmm? ó sọ fún ìyàwó rẹ̀ ó ti bàbá rẹ̀ wọ́n ti pè tó wà jẹ́ ni pé gbogbo nǹkan tó ti wò nínú fọ́ọ̀mù yẹn ní nǹkan tó bá já láàrin bẹ́ẹ̀ ló ṣe pẹ̀lú ìyàwó yẹn wọ́n àtàwọn ẹ̀ lọ ìyẹn ni pé ọkàn rẹ̀ kò mí yóò gbé ibi rẹ̀ kò mí. Hmm? Bẹ́ẹ̀ tó bá mú wá sí náà tán kọ́ o, ó wá ní sọ wípé kóhùn kóhùn àwọn irinṣẹ́ tí ó bá máa ń kó máa ṣe nǹkan yẹn ó mọ̀ sí wá. pàṣẹ ti pèsè àtẹ̀lé bá máa ń wà tí wọ́n fi ń wá kó jìnà sí i. bẹ́ẹ̀ ara àwọn kan táwọn kìíní yẹn máa ń gbà tí ṣètò ọmọ ń lò ní pé gbogbo ní síkírìsì lọ. síkírìsì kéèyàn sọ fáwọn èèyàn tó bá já àwọn ọmọ ìyá sọ bẹ́ẹ̀ bá tọ́ pé irú kan báyìí tẹ̀lé sóhun tó dà ká máa wọ́ọ̀ṣù òun kóhun mọ́ sí dáwà. ọgbọ́n bá lè ṣe ìjẹ́kọ́ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá Because anybody should, I don't know who I call, I don't know. Lẹ́yìn kejì tó lè destroy marriage ẹ̀ ní dáadáa. Bọ́lá òde fẹ́yàwó mẹ́rin tó èso ìṣòro. Sọ àwọn kẹ́ni yẹn ó wá gbìyànjú nínú àwọn ìjọ kìí bá máa rí àláwà mi àwọn ìjọ kìí fẹ́ kà yìí. Ìrọ̀ àtúntò àti títí kò kàn. Ẹ̀yin ọmọ ìyá ó pàtàkì ká dé kò kàn. Ó pàtàkì gbogbo ìjọ sẹ́wà ní ìyẹn lọ́dọ̀ kíkó náà kò sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ò sí láàrin wa mọ́ ó hàn dáadáa wọ́n hàn láàrin ta ló ṣe ọlọ́run ló yọ wá lọ bí àkàrò bẹ́ẹ̀ ní kàtà ìjọ olókú làbá kọ̀ọ̀kan wà gbígbà wẹ̀ tó yíyaná sílà kiri ṣíṣe tọ́dá pọ̀ pọ̀ wíwà nínú ìjà ayé tó dé ibi kátà tó ń tọ́lá kí ìdíbi tẹ́lẹ̀ dé bíbà wà gbogbo àwọn táwọn sọ̀rọ̀ jálù síkìrì ìdíwá ní sọ̀rọ̀ ẹ̀yìn wọn sọ̀rọ̀ jálù síkìrì òun máa ń lọ lé àwọn èèyàn bẹ́ẹ̀ ni o. ìyẹn ebi ni ìmọ̀lì kankan máa yẹ́kẹ́ mi lé ní o. tó kàwé ìwé ẹgbẹ́ rákọ̀ ẹ̀bá gbé ní ìtàn lórí ẹ̀fọ́ lẹ̀ báyìí tani wọ́n lẹ̀ báyìí èmi yóò sì kankan lẹ̀ o. ẹni tí ìtàn bá ti ń ṣe èkó jẹ́lò mi. ìmọ̀ ẹgbọ́n mi ẹni tí ìtàn bá ń ṣe má kò jẹ́lò mi wọlé kókó tó rà rẹ̀. sórí ìtọ́jú ẹ̀dọ́ ń dídà fún àwọn àbá ọkọ̀ ìgbà rẹ̀ náà tẹ́ bá ti lè rí sẹ́yìn bá ti lè rí ààtò níbi kíké Quran kò rí ààtò níbi kó yẹnà sílà kò rí ààtò níbi kó ṣe eh, tàájúdù kò rí ààtò níbi kó ṣe sọ́dá kọ̀ kò rí ààtò níbi pé kó bá wẹ̀ ó wá rí ààtò níbi kó lẹ́yìn. Ah, yes, that is it. Yes torí pé ẹsẹ̀ẹsẹ̀ tọ́lọ̀ ọba ń wínú tọ́lọ̀ ní wà lámú ánàtí fún ọ̀ṣọ́ lọ́mọ́ lọ́yọ̀ bí òkun fi pẹ̀sí rẹ̀ ní àmì ìlànà wọ̀là tí mo lọ àhábàbà ilé fún mi ìmọ̀ ọ̀dọ̀yà ìkọlọ́dúkú. nítorí ní kíláàsì tá ṣe láti rí àmọ́ lòkùnrin òun tó bá ọmọ ìyá pé kí ni ìsinmi wà láti ń lọ àhábàbà ìyẹ̀fun ìmá tó zẹ̀jẹ̀ náà lọ́sẹ̀ tó lọ. ọlọ́run ọba ló mú ìmá ní ìlú yìí àbí àhábàbà ìyẹ̀fun ìmá. jẹ́ kí wá lè fi wọ́n zẹ̀jẹ̀ náà fi kú lóbi kan. àwọn ẹni pé òun ló ṣe lọ́sàá ọlọ́kàn yẹn kí ìsìnkú ìpínlẹ̀ ìtumọ̀ kó ṣe lọ́sàá ọlọ́kàn. ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ méjì lọ́nà ìtumọ̀ yẹn. zina ọ̀tọ̀ kí láàánú di ọ̀dọ́ àti tabalẹ̀ bá sọ̀rọ̀ fún adé kí ọ̀dọ́ àti zina kí láàánú di zina kí láàánú di àti afẹ́fẹ́ àjíǹkù afẹ́fẹ́ àjíǹkù bíútì àbí wàá fi ẹ̀nàáàzì bíútì. Nísìnyí, ṣẹ̀dá ìsúná wọ̀ tó bá ti ó jẹ́ zina ó ní pé mo fẹ́ kó ṣe pé tí ìyá bá dáa sẹ́yìn fẹ́ kó dáa sí ó ló kù. ẹ mo fẹ́ mo fẹ́ ló enhancement àbí afẹ́fẹ́ kan ti kírètì beauty òun náà làbí làbí làbí lóbìnrin fi ń fi ẹnu dé àbí tó yẹ lọ́dún bá ti fi tó yẹ lédè yà wọn kàn kó fẹ́ kó lójú jù tí wọ́n wọ bọ́ńgà tẹ òṣìṣẹ́ ti olùdókòtò tó sí náà láàbí àti ìdíwùtì. bíútì wa ń kọ́ ẹni tó ti lù bíútì tó bá ti wọ́n báyìí wá pleasure. ẹ lọ sí wọ́n dẹ̀ bíútì. Beauty or the quality of a thing eh? or a person. Ó ṣe wípé tó bá dáa yóò bí the pleasure rẹ̀ tó bá. ibi tẹ́sán pé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ní afàmà ń dúyé náà làwọn tú amálí yóò tẹ̀lé pàwọ̀ àhú àṣà. ṣé wò rẹ̀ ká ṣe iṣẹ́ ẹbú rẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀ kó wá rí i pé ó wà dúdú. rí mẹ́la fi àjí dúdú. beauty ló wá mú pleasure. bẹ́ẹ̀ bá lóde tó wá sáyẹn tó bá ó fi lè pẹ̀lú tó bá ní mọ́tò tó bá dáa tó bá di kù nínú ìlú ọdún tó bá lọ́mọ tó bá yẹ ẹbí tó bá di nínú ìlú ọdún ìta ń gbé pé ara hasan oní bíríyì nàìjíríà ó kò ṣàwádìí tò náà sọ pé zina lábẹ́bí àdìdù díútì díútì nìfẹ́ mú pẹ́jọ wá wọ́n dà yá náà wo bí kò kan ó jẹ́ kí yí máa dè síjọ́ tẹ̀ bá ti ń dé ni ó máa tù ẹ̀mọ́ sí lè hàláwà lọ́kàn rẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé kò ní lè fún yín láti ṣe pọ̀ bẹ́ẹ̀ ní gbádùn mi. ìdẹ́ ẹ̀ máa ń gbádùn kìí le. ẹ̀dá yóò ní lẹ́kùn nítorí ó dé ó dé àtúnṣe bẹ̀. ẹ̀yẹ́ ògbẹ́lẹ́gbàá bẹ́ẹ̀ bá wò ní ọdún méjì wọ́n á àgbáyé ọ̀rọ̀ bá fẹ́ àwọn ìṣàlá wọ́n fẹ́ sí dáadáa fún mi ọwọ́ mú five naira ó fi sí ẹgbẹ́ lókè ọwọ́ sílẹ̀ ọwọ́ sílẹ̀ kan ọwọ́ fi páàpù sí ọwọ́ fóńsè kó sọ́bí ló mú lọ ọwọ́ fi wọ́n kù ya ìmì ọmọ wa pẹ̀lú ọlọ́hìn ọ̀ṣọ́ àwọn ọ̀ṣọ́ ìkẹta thank you wọ́n di sí ìbá rẹ̀ fún mi kí mo bá sì lọ bá bá gbà abẹ tàbí mọ̀ fún yẹ̀yẹ̀ àbí èmi wọ́n ti pín five naira mo lè fi sínú ìgbà mọ́sálásí ọlọ́run ọlọ́run ní bí yóò tún sára rẹ̀ pé ọba tó ti yí pé orí ìfẹ́kẹ̀ kéré lọ́dọ̀. Báwo ti kéré jù tó bá gbà àtà ìfẹ́kẹ̀ kéré yóò tún wá fún ọlẹ́ ìdúró ògùn. Ṣàfúrù. Gàfúrù. Ṣàfúrù. Méjèèjì lọ́lọ́wọ́ apọ̀ nǹkan. Òun ló fi tàbá ti dá ìjẹun náà ta àwọn ènìyàn. Alhamdulillahi alladhi adhaba 'anna iná ọ̀bánà lákàtúrò ṣàkó. Àwọn ọ̀gá ọ̀gá tí lẹ́nu gbogbo èdè tá a jẹun. Ó lè fún aládùn yìí nù. Ah, aládùn iṣẹ́ kékeré tó ló kó lọ́dà rẹ̀. Bí ẹ bá fọlọ́ ọba àyàgbà fúrù ṣàkóso yìí, kí lè ló sàbọ̀? Èyí tó máa ṣe bẹ́ẹ̀, ọba tó ṣe lẹ́yìn ìgbà tó bá tó wá sàbóyè fún ẹ̀sán kọ́ òkú tó máa tún pàṣẹ nìyẹn. náà ọlọ́run ọba kan sì bá tẹ̀ fún púpọ̀ ẹ̀záàpù kan ẹ̀záàpù kejì ọlọ́run lòun àlùgàfúrù ìwọ̀dú ìlú àbí àlùgàfúrù àlùwọ̀dú ẹni fún ọlẹ́dàá kan èèyàn tẹ̀lé ó bàbá mi tó bá fẹ́ ṣe háyẹ́tì tí mo lè ṣe onígbẹ́gbẹ́ lókè ẹ̀ mọ́tò láti bẹ̀rẹ̀ mo fọ̀ bí ìpè yìí. Kẹ́ni ẹjọ́ ìjùmọ́ mi, àbúrò Mo ní mo kọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ ní ìdìmọ̀. mi ò bí àjọ́, èyí ò sọ kéde ní ìdìmọ̀ bá wù. Èyí ó lè lè tàbórí kì fún ọkẹ́ tó á ní mo lọ́ọ̀bù ẹ̀. Ẹ tí màá tó mi ò ní bí àjọ́ ní mo àbórí kì mí. Ìyàlẹ́ ẹgbọ́n jọ, ṣùgbọ́n wọ́n ẹgbọ́dọ̀ kí ìtìlẹ̀ ní pa kílẹ̀gbẹ̀ ló wà báyìí ẹ̀dá ò lè ṣe àmọ́lọ́ ọba ní kí ni algafúrù alùpàdé èyí ó ṣe ẹ̀kan yóò ṣàforíjì fún ẹ̀kan yóò tún wá ẹ̀dá ò lè ṣe so àwọn ọlọ́run ẹ̀ ẹ̀jẹ̀ ká mọ ọlọ́run ká sì develop the forum through àwọn account guide and support òun náà lọ̀nà táwọn sálábù wọn fi mọ lọ́nà kì í tó ọ̀nà táwọn yẹn gbà. ṣẹ̀rọ ọ̀nà táwọn gbà káàkiri ta òbí òun àwa fi ń sáfà ní fúnra wa àti mẹ́lòó mi ọlọ́wọ́ bá lù wá sálábù láti dá òun tó fi ṣe kò sọ wípé tẹ̀yìn ò bá mọ ọlọ́wọ́ ọba yóò sọ pé sọ fún ẹ̀ pé má sọ bọ̀ sọ́lọ́ pẹ̀lú kó kálukú alákòóso iṣẹ́ lórí àtúnwá ìlàwọ̀ nípa ìtẹ́sẹ̀ lọ́wọ́ àdìkàpọ̀ án ẹni tàbí wájú náà bá ti ń kàn bá ẹ̀kọ́ méjì méjì papọ̀ àwọn kọ̀ ní kọ̀ bá ẹ̀kọ́ bọ̀ ní tẹ́lẹ̀ òun ṣe òun fẹ́lẹ́ bá fún mi. ọlọ́run lóhùn nígbà tí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìmáà alẹ́ ìtàkì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ bá fún mi lọ́wọ́ ní ẹ̀fìlúwa ní àásù àpapọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ni ọlọ́ọ̀fẹ́ tẹ̀sí pé tí máa dúpẹ́ àbí máa ti tìbí látàgbọ̀ rẹ̀ ọmọ nǹkan fáwọn ọkọ̀ nínú máa wọ́n wọ́n máa ń ṣàfáwọn ọkọ̀ nínú máa yẹ sùúrù rẹ̀ náà tẹ̀sí ẹ tó bá dúpẹ́ orúkọ fúnra rẹ̀ ọmọ nǹkan fáwọn ẹni tó bá dàgbóore fàyínà rọ́bì gàlíyòn kẹlì ọlọ́run wa ni gàlíyòn kẹlì ẹ̀wọ̀ ṣé ìlú àgàlíyòn Gàlíjù lẹni tó ní nǹkan tó sì tó tí ò ní dẹ̀rù ni. Bọ̀kẹ́ ṣe gbogbo èèyàn tó ní ló ṣe tán láti fún yìí. Èèyàn lè jẹ́ dẹ̀mí yìí kó má jẹ́ kẹ̀rí. Èèyàn lè jẹ́ kẹ̀rí yìí kó má jẹ́ kẹ̀rí. Ọlọ́run lòun, Gàlíjù lòun, òun ní, òun ò sì nídìí èèyàn. Wọ́n ta máa fún yẹn ní nǹkan ní ìgbà. Kẹ̀rí ìbùdó ni wọ́n á tún ṣe fún láti tẹ́wọ́n ti tọ́kàn náà àwọn kálá fún wa ti lò àwọn bẹ̀rẹ̀ tẹ́ káàkiri tó lè má dà lọ rẹ̀ ó ní tó ń bá ti fẹ́ bẹ lọ tó ń bẹ tó ń wojì ọwọ́ ọkọ̀ tó sàlá ti bá nàbì sàlá tó lọ́mù tó lọ́mù tó lọ́mù òun wà bẹ lọ́n tó ń bá tó lọ́n fún má tó nígbà yẹn òun wà tó sàlá ẹ máa gbọ́ ó ní tó ń tó tó láti ṣe òun tó kọ́ lọ́wọ́ wà tó kọ́ lọ́wọ́ tó kọ́

kẹ̀lé ìmùlẹ̀ tó sọ pé ah, ok ẹ̀lẹ́ lórí mẹ́ta fún oúnjẹ mẹ́ta wọn ni ṣùgbọ́n ẹni yìí tẹ̀lé wa ókè ẹgbẹ́ ọmọ ẹ̀fọ́ tẹ̀lé mi. tó bá wọn ti mọ ọlọ́run wọ́n ti mú kọ ẹ̀ ọmọ tó ń pè ní ọlọ́run akọrọ́mù ẹ̀ ayélujára dàgbọ́ àánú bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àìpẹ́. ọlọ́run bá lápẹ̀lẹ́ kọjá tó wá wò pé èmi ló wọ́n fẹ́ lọ́wọ́ ajọ́ àgbà tàbí kó bàbá ìbàdàn látàlẹ́ ìbàdàn ní ìbí dáadáa ọlọ́run wọn ti lóòótọ́ náà ẹ̀bọ́ ìdáná kó lápàlẹ́ ọlọ́run ní wọ̀nyẹ̀ bí na ámà ní wọ̀tábà àtúntò ìjẹ́kùn fún bíbí ìmọ̀ alhàkùnrin ní ìbò ìjẹ́kùn. àtàgbọ̀n náà bàbọ̀ àwọn ọmọ wọn náà wà nígbàgbọ́ ṣùgbọ́n bí má ní ìmọ̀tò náà bàbá fún ẹjọ́ wọn bá pọ̀ tó àti ní má kàrí ìlú. òtún ìbá ti fẹ́ bẹ lọ́run bàbá ọlọ́run ẹ̀jẹ̀ ní òótọ́ tí kò ṣe nǹkan fún mi àmọ́ káràmù rẹ̀ ó lè mi lọ e, èmi ò wọ́ọ̀dù tó ṣe nǹkan lọ èmi náà ní tèmi lọ́wọ́ ọmọ wọ́ọ̀dù ní àá èmi ní ìlọ̀dá àwọn mi èmi ò jẹ́ èmi ò jẹ́ àwọn èmi ìbílẹ̀ ìlú jẹ́ ọ̀dà lọ ó ní rọ́bì àti mi wà fún ọlọ́sìn mẹ́ta ló mọ̀ sọ́jọ́ àá sí ọ̀sán tó ìbílẹ̀ ìkára mi ẹgbẹ́ mi náà ṣe ló pọ̀ èmi ìyẹn ní ẹjẹ́ ká gbà tì í ká pẹ́ẹ́gbẹ́ ká lò ó wọ́n bá fi tán kọ́ ẹ̀hẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ láti fi pẹ̀gbẹ́. àmì táwọn ọlọ́run ọba ni gẹ̀ẹ́lì yẹn hàbí alùpàdé ìṣẹ̀lẹ̀ kìí sábà padà. ẹ bá rí èèyàn tó bá lówó pé wọ́n á sọ wípé yóò tún wá lówó ìyọ́nà tó fi yé. ẹgbẹ́ gbé sẹ́yìn bá ti lówó ìyẹn máa kọjá láti ó sì gbọ́ra dáa àmọ́ lọ́wọ́ bá gbọ̀n ní ìrìn lọ́sùn wọn fi dínà rẹ̀ yóò ti lọ́rùn tó fi yọ lọ́dọ̀ àlẹ́ àwọn ọ̀nà oníkàbíṣe ọlọ́run bó ti gáàdì wa yóò sì fún wa ṣe yóò bá wọn ṣe wa yóò fi rẹ́pọ̀ sáàárín wa yóò ti ọkàn wa fún ìmáàlì yóò lò wá fún dáadáa ẹ kò lè fi ṣe wá dáná yóò gbà wá lẹ́rù. barakallahu lakum assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu warahmatullahi wabarakatuh kami mencabar sama syekh sudah tidak ada di ulun di sisi itu budi sama sosu rupani hari ya terkian apa yang kita mahu tahu dan sudah datang ke apa tu nak datang ke kalau kali program yang jauh bosin kan Kalau di kalau di kalau